Wizkid ayo Ibrahim Balogun tí gbogbo ayé mọ̀ sí Wizkid jẹ́ ọmọ bíbí Sùúrùlérè ní ìlú Èkó ní orílẹ̀-èdè Nàìjíríà a bí Wizkid ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 1990 Wizkid jẹ́ akọrin òǹkọrin oníjó orin tàka súfèé Wizkid bẹ̀rẹ̀ sí ní ìfẹ́ sí orin kíkọ nígbà tí ó wà ní ọmọ ọdún mọ́kànlá tí ó sì gbìyànjú láti ju orin àkọ́kọ́ rẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ ní 2009. Wizkid ti kọ ọ̀pọ̀lọpọ̀ orin káàkiri orílẹ̀-èdè yìí tí wọ́n sì ti fún un ní ọ̀pọ̀lọpọ̀ àmì ẹ̀yẹ.